ohun tẹ́ fi kún yìí ẹjọ́ ọkọ yín tẹ́ máa ń rò káàkiri yìí àti ṣíṣe àìmoore sí èyí tọkọ yín bá ṣe yìí yóò jẹ ọbẹ̀ náwó ọbẹ̀ náwó nìyẹn o ẹlẹ́à ẹlẹ́à ọ̀fẹ́ bẹ̀ náwó. lọ nànẹ́bì dojú ọ̀rọ̀ ẹ̀kọ́. àti wàhálà yìí ti bẹ̀rẹ̀ láti gbàgbọ́n wàhálà kẹ́ ẹ máa rojọ́ ọkọ kẹ́ ẹ máa rojọ́ ọkọ kẹ́ ẹ máa rojọ́ ọkọ. àní ẹlòmíì yóò rojọ́ ọkọ rẹ̀ lórí pátá yóò ro ẹjọ́ ọkọ rẹ̀ lórí kíni o lórí pátá yóò ní kó sì gbà tó ń fọ pátá ọkọ òun tóun ìbámọ̀ nìyí ń bẹ ọ̀rọ̀ rò tiẹ̀ yí èèwọ̀n. yóò yọ ń gbọ̀bá wọná ní ọba dìgbì ìkóná bó tiẹ̀ padà wọ àlìjánnáṣẹ́ tí mọ́nì ò bàbá jẹ tọba ká sí pé ọ̀wọ́ pírọ́blẹ́mù tó ní ni pé o máa ń jẹ́ against ọkọ rẹ o sì máa ń fi igbá bo orí ọlọ́ọ̀ mọ́lẹ̀ rẹ sọ fáwọn kan tó bá wà máa what is your problem ọgọ́ta ẹgúnyán ẹ sọ fún mi pé ẹgúnyán lé yín ọgọ́ta ẹgẹ bẹ́ẹ̀dẹ̀ àtẹ̀yìn ẹ sọ fún mi ọgọ́ta ọkọ̀ ẹ ra tọ́kì wálé ọ sọ fún mi ọrọ̀ adọjọ gàárì lọ́wọ́ méjèèwà bá mi pé gàárì la mùsùlùmí àná àbù why why tẹ́ ẹ pọ̀ ní complaint tẹ̀sí wá ń da igbá bo orí ọlọ́run mọ́lẹ̀ wáì. ẹ̀yin tẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń ẹ̀yin obìnrin ṣe é gbé àdéhùn ní ìsìn pé ẹ̀ní jẹ́ ẹni tí ó mọ rojọ́ ọkọ yín káàkiri ẹ ní da ẹ ní dagbá bo oore tọ́lọ́run bá ti ọ̀dọ̀ ọkọ yín ṣe fún yín ṣe é gbàdé ń bẹ́ẹ̀ ẹ̀rẹ́ kí wọ́n sọ̀rọ̀ ṣe ẹ̀rẹ́ kí wọ́n sọ̀rọ̀ abẹ́ ẹ̀gbọ́n tí mo wí ni. ọ̀dà ẹ máa bá yí o. so kò sẹ́ni tó lè gbé àdán pé òun ò ní máa rojọ́ ọkọ òun òun ò sì ní ṣàìmoore sí ohun tọ́kọ̀ òun bá ṣe fún òun ní dáadáa kò sẹ́ni tó lè gbé àdéhùn nínú yín bẹ́ẹ̀ ṣe pọ̀ tóun tẹ̀rípọ̀ wà níbi ìtìṣẹ́ àbẹ́ ẹ̀rí báwọn kò sí èyí tó dára ẹ̀ lójú tó lè gbé àdéhùn pé pẹ̀lú ògo ọlọ́run èmi ò ní mọ̀ rojú ọkọ mi káàkiri àdúgbò mọ́ ìsìn ní fi gbá boore ọlọ́run tọkọ mi bá ṣe fún mi. ǹjẹ́ ẹ mọ̀ pé pírọ́blẹ́mù yìí òun ló yọ ìyàwó àkọ́kọ́ ànàbí Ismail aleyhisalaam kò ní ọkọ rẹ̀ na serious problem torí pé ńgbà tí ànàbí Ibrahim aleyhisalaam tó lọ bẹ ọmọ ẹ̀ wò Ismail ní Mẹ́kà láti Palestine wọ́n wá lọ bẹ ọmọ ẹ̀ wò ńgbà tó délé kò bọ́mọ ńlé ìyàwó ló bá. ìyàwó yóò sì dá bàbá rẹ̀ mọ̀ kò dá bàbá ọkọ rẹ̀ mọ̀ ok ńbọ ẹ lọ ọ ní ọ̀hún ó ṣiṣẹ́ lọ ṣé kò sí problem bàbá ìbí léèrè ó ní problem wà ó ń bọ ọjà ni ó ní kò bóúnjà ó ní ṣùgbọ́n. nǹkan ò samana mọ́ná òun ò jẹun kánú nǹkan ò mọ́ná ẹni tó mọ̀ rí ò mọ̀ rí for the first time ìṣesí àwọn obìnrin nìyẹn o ìṣesí àwọn obìnrin nìyẹn ẹni tí òye wọn fẹjọ ọkọ wọn sùn ni wọ́n fi sùn. torí pé ògóńgó rí èròǹgbà wọn ni pé wọ́n fẹ́ bà ló kọjẹ́ ògóńgó rí èròǹgbà wọn nìyẹn kì í ṣe pé wọ́n ń wá kíkó dáa fún un obìnrin sábà wá kó dáa fọ́kọ rẹ̀ tí wọ́n bá tún dáa fún ọ ó tún fẹ́ mi. sọ bá dáa fún ọ ọgbà kádàrá ni. kọ́mọ́ dà fún ọ kó sì mọ ojú ẹ káàkiri onítànfẹ́. ọ bẹ̀rẹ̀ sí ní ru ẹjọ́ pé ilé ayé lè má wọn ilé ayé lè má wọn ànábì Ibrahim wa ní òkè èyí kò tiẹ̀ sọ pé bàbá ẹjọ́ kò ní ó jókòó. èyí kò ní bàbá omi rè ẹ mú tí ò bá sásì nǹkan nù lé omi ó sà wà nù lé kò tún lè gbé omi fún àlejò ànábì Ibrahim wa ní ọmọ tó ṣẹlẹ̀ èmi ò lè dúró dọkọ rẹ tọkọ ẹ bá dé kàn sọ fún pé igi tó fi sòpò lé yẹn kò yọ ọ kò wúlò nulẹ̀ o ọ ní màá gíṣẹ́ bóò ló ṣe gíṣẹ́ ọlọ́run ó sọ fún yín pé igi tó fi sí òpó lé kò yọ ànẹ́bí Ibrahim bá tiẹ̀ lọ ànẹ́bí Ismail dé bàbá arúgbó kan tiẹ̀ wá bí báyìí bàbá wo ni kí ló pera rẹ̀ wọn dákọ̀ ara wọn o ó sì béèrè ó lóun ò béèrè ó béèrè ó béèrè nípa ó kọ ẹni tó wá ọkọ ẹ̀ wálé òkè kí ló wá ṣẹlẹ̀ wọ́n ní wọ́n kàn sọ pé igi tẹ́ fi sòpò olè yẹn ò dáa pé kẹ́ lọ yọ dànù <laughs> ààrẹ bí Ismail ní ṣàpèjúwe bí bàbá nǹkan ṣe rí náà wọ́n wá ló ní ah that is my dad dádì mi nìyẹn wọ́n wá rán ọ sí mi pé igi tí mo fi sòpò olè ò dáa Allahu Akbar ìwọ gangan lòpó lè nítorí náà bẹ̀rẹ̀ ìdá rẹ̀ ó ti lọ tán kánẹ́bí Ibrahim tó wá sọ ntí ìyàwó ọmọ ẹ ṣe tó fi ní kó yọ dànù bẹ́ńjọ jìgà ọlọ́run ṣàánú wa o àwa náà bímọ obìnrin kì í ṣe pé nítorí pé àbímọ obìnrin akànfẹ́ obìnrin ni la fi ń sọ tá à ń sọ yìí bó ṣe kàn yín ló kan ọmọ wabìnrin náà káwọn náà máa gbọ́ sétí báyìí kò yọ ọmọ àfáàlẹ̀ kò yọ ọmọ dàdá ní obìnrin ìṣe obìnrin kí wọ́n jólùbẹ̀rù ọlọ́run ni kò sì yéé rojọ́ ọkọ rẹ ká kò yéé rojọ́ ọkọ rẹ ká kò sì ṣàìmoore. kò yé ṣàìmoore. meanwhile ẹ̀yin ọkùnrin ẹ̀yin fún ara yín ẹ má méèkì àwọn ìyàwó yín ní atọ́bùjà ánámà o ẹ̀yin náà ẹ má ṣe wọ́n níṣe pé tó bá fẹ́ digi iná kó digi iná wàhálà yìí ti ẹnu má ṣe bẹ́ẹ̀ o ó bímọ ojúṣe tẹ́sìn gbé kalẹ̀ fún ọ gẹ́gẹ́ bí ọkọ gbìyànjú kó o ṣe kó o ṣe débi pé kó o tiẹ̀ ní confidence láti sọ fọ́lọ́run pé wọ́n lọ́hùn àwọn ìgbìyànjú tí mo gbà rèé lórí arábìnrin ìmọ̀ọ́mọ̀ wò ń ràn kébi ọmọ pa ìmọ̀ọ́mọ̀ wò ń ràn kórìí òhò táṣọ ẹ̀ tó gbó ń ti bára míì ọdọọdún èlé má ra aṣọ fún un ó kéré parí aṣọ ẹyọ kan ń rà fún lọ́dún kan bàtà ẹyọ kan ń rà fún lọ́dún kan jẹ̀lẹ̀ bàbà tí ń wọ̀ ìkọ̀ọ̀kan èlé má ra fún lẹ́ẹ̀kan lọ́dún mi sì jẹ́ kébi ó pa á ìwọ náà gbọ́dọ̀ ṣogúnṣe tiẹ̀ náà o tọ́lọ́lọ́run rí ọ o. tá a bá ní kó bí mọ́ rojọ́ kó bí mọ́ rojọ́ tí wọ́n sì kọ̀ tó tọ́jú rẹ̀ ìgbà wo ni ò ní rojọ́ tẹ́yìn méjèèjì tóun bá di hátọ́bù ìwọ náà di hátọ́bù wọ́n náà di hátọ́bù àwọn sí ní di hátọ́bù ọ̀fẹ́yàwó sílé ọ̀tọ́jú rẹ̀ ọ̀fun ní tí ó jẹ wọ́n sì ń jayé orí rẹ̀ ọ̀ ń jayé orí rẹ̀ káàkiri. ọ gbọ́dọ̀ tọ́jú ìyàwó rẹ ni ọ tọ́jú ìyàwó rẹ ọ tọ́jú ọmọ rẹ ohun tẹ́sí sọ nìyẹn lẹ́yìn tánà ibi sọ̀rọ̀ ìtàn kọ́ọ̀lù ẹni tó gba àdísì wá ọ sọ pé fàjà àlìnà yàtàsọ̀ dàkùnà min hùlí yìhìnà báwo obìnrin ṣe bẹ̀rẹ̀ rèé o tí wọ́n ń ṣe ìtọrẹ àánú látara àwọn ọ̀ṣọ́ wọn látara àwọn ọ̀ṣọ́ wọn yùlùkí iná fi sáóbì bíláàlì wọ́n sì ń jù sínú aṣọ bíláàlì bíláàlì ọmọ aṣọ rẹ̀ gàlámì àtọwọ́ gbàgẹ̀rẹ̀ ni ọba ṣe báyìí ó mú létí báyìí wọ́n wá ń ju àwọn nǹkan ọrùn nǹkan etí tó jẹ́ àwọn ọ̀ṣọ́ ọ́ olówó iyebíye wọ́n wá ń jù síbẹ̀. min akiritọ́tì iná wàkàwà àti mi iná ní àwọn nǹkan etí wọn àwọn nǹkan etí àti àwọn òrùka ọwọ́ wọn wọ́n ń sọ sínú aṣọ Bilal. lásìkò àwọn sọ̀hábà. So wọn ò gbọ́ fíṣẹ̀bílì láìyé sí lọ síbi owó nìkan anything anything sellable ohunkóhun tí ń bá lè sọ dowó tó bá tó nínú ọ̀nà ni ó fi ilẹ̀. mo mọ̀ pé tó bá ga lásìkò tiwọn ni wọ́n ti ń lo ansẹ̀ẹ̀tì ni irú ọjọ́ tí wọ́n yọ nǹkan tí wọ́n yìí tí wọ́n yọ òkà ọwọ́ wọn yìí wọ́n ju android wọn wọ́n ju iphone wọn tí ń jọ̀wọ́ lójú wọn fi ṣe sọ́dákọ̀ fẹ́sìn ọlọ́run. nígbà máa dé part two jókòó wa lórí fíṣẹ̀ bíi láàyè wọ́n tún gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀ nípa yẹn. so ẹ̀yin obìnrin nínú tó lè in out òun náà ní wípé ìwọ̀nba tọrọ kọ́bọ̀ tí wọ́n náà ń kó jọ tó ń sáàjọ tó kàn fi ń ra bọ́ àjàsẹ̀ sí orí wọdúróòpù tábà ti dàsìkò fíṣẹ̀ bíìlì láì ọjẹ́ mú ń bẹ̀ kíyàn lè bu tútù sí jíjẹ́ gíga ànámà tánẹ́bí péyìn aláwo ní ṣe o. hadith one sixty four an umme atiya qalat amarana tani annabiya sallallahu alayhi wa sallam an nukhurija fil idaini al awatiqa wa zawati al khudur wa amara mọ́ra yadọ anwụ ya àwọn yà tazilina musallali muslimi láti ọ̀dọ̀ ìyá àti ìyá adis 164 nínú tírà ọmọdá al-ahkam àmàrà náà sallallahu alayhi wa sallam táà ni anabi ìyẹn ni annabi muhammad ó pa wá láṣẹ ó pa àwọn obìnrin láṣẹ anúkùrìjà fìlẹ̀yìn dáí ní ká mú àwọn wọ̀nyí jáde lọ sí ìdí o àlè àwátíkọ̀ àwọn ọlọ́mọge àlè àwátíkọ̀ àwọn ọlọ́mọge tá a ń lọ sí ìdí káwa àyà wọn ká mú wọn lọ sí ìdí wàzàwátìlẹ̀kùdùr àti àwọn ẹlẹ́hàá àti àwọn ẹlẹ́hà àwọn tí wọ́n wà nínú hijab ká mú wọn lọ sí ik wàhámàrà alehuyad ó sì pa àwọn tí ń ṣe é là lọ́wọ́ láṣẹ pé àwọn ya àtàzìlì kí wọ́n ta kété sí mùsọ́lálẹ̀ mùsùlùmí ibùkírun àwọn mùsùlùmí ní ọjọ́ Eid ní ọjọ́ Eid hadith one six five an ummi atiya radiyallahu anha qalat kunna nu'maru an nakhruja yawm al-eid hatta نخرج لبكرة من قدرها حتى نخرج لحياد فيكون خلف الناس فيكبرنا بتكبيرهن ويدعون بدعائهم يرجون بركة ذلك اليوم وطهورته Hadith 165 Aniumi àti yà láti ọ̀dọ̀ ya àti yà kí Allah yọ́nú sí kọ́ọ̀láti ó sọ pé kúnnánú mọ́rù wọ́n máa pa láṣẹ annáhùrújà pé káwọn obìnrin ká jáde lọ sí yídì yáò malid ní ọjọ́ yídì àtà nókùrìjà àlìbíkìrá mìnìkìdìrí ha wọ́n pa wá láṣẹ yẹn tó bẹ́ẹ̀ gẹ́ tí wọ́n fi ní ká mú àwọn ọlọ́mọge tó wà nínú ẹ̀há ká má wọn náà jáde lọ sí yídì àtà lókùrìjà alihoyad kódà wọ́n tún ní ká mú àwọn tí ń ṣe é là lọ́wọ́ ẹni tí ò nírun kí wọ́n ní ká mú àwọn náà lọ sí ìdì fàyẹ̀kù náà khalifa nas ní ti àwọn tó ń ṣe é là lọ́wọ́ yẹn àwọn máa dúó sí ẹ̀yìn lẹ́yìn àwọn ènìyàn fọyùkàbírìnà pìtẹ̀kìbírìhìnà táwọn ọkùnrin bá ti ń ṣe Allahu akbar Allahu akbar àwọn náà máa ṣe Allahu akbar Allahu akbar wa yad'una bidu'aihim táwọn ọkùnrin bá ti ń ṣàdúà àwọn náà barakata dhalikal yawm lẹ́ni tí ó ń retí ìbùkún ọjọ́ yẹn wàtúhùrátàhù àti àfọ̀mẹ́ẹ̀ṣẹ̀ inú rẹ̀ hadisi méjèèjì yìí ó ń sọ fún wa nípa pé ní ti ọjọ́ ìdì méjèèjì o ká jẹ́ kí àwọn ìyàwó wa àwọn ọmọbìnrin wa ọlọ́mọge nínú wọn ni àbí adélébọ̀ nínú wọn ni ká jẹ́ kí wọ́n lọ sí ìrun ìdì kódà ẹni tí ń ṣe é là lọ́wọ́ ẹni tó ń ṣe é là lọ́wọ́ ká jẹ́ ọ lọ ṣùgbọ́n tó ń bá dé mọ́sálá bá dé mùsọ́lá north mosque tó bá dé gbàgede ibi tá a ti fẹ́ kírun wọ́n láti fi ibì kan sọ́tọ̀ tó máa jẹ́ ọwọ́ ẹ̀yìn tó máa jẹ́ ọwọ́ ẹ̀yìn àyè ibi tí a lè sọ pé àwọn tí wọ́n á wòran tó fẹ́ ṣẹlẹ̀ táwọn máa dúró sí ibẹ̀ làwọn máa dúró sí ti wọn wọn ò ní darapọ̀ mọ́ àwọn tó nírun. àwọn náà inú wọn lè dùn ara wọn lè yá gágá tẹ̀kìbìráàtì tá a sì ń ṣe éèlà òdì lọ́wọ́ àdúrà éèlà òdì lọ́wọ́ aláwò yóò ṣe ní ìrọrùn ẹ jẹ́ kí a dúró ń bẹ̀ yẹn ká lè bọ́ sí abala kejì. gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí a ṣe ṣe ní ìjẹjọ nítorí náà ẹ̀yin tẹ́ wà pẹ̀lú wa life a máa padà sí abala kejì ní ọ̀tún insha allah subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ká pàdé ní ojú kejì